إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أذكروا الصلاة على محمد صلى الله عليه وسلم إن شاء الله أقوم وتسوى إذا بذلك لكن سنن أبي داود أول كتاب السنة باب ترك الصلاة على أهل الأهواء èyí àmbálọ òun náà ní tí imam Abu Dawud tí wọ́n táìtù ní bá tàrkù sàlá على أهل الآراء ṣáptà nípa ìgbésálámà ìsílẹ̀ tí àwọn tó ṣe wípé wọ́n bá jẹ́ ààrẹ àwọ́ onífẹ̀ẹ́nú bó ti ẹ̀jẹ́ wípé àpótú etí alìmáàmà tó dáwó tí wọ́n mú wá níbi àdéhùn tí ó kọjá هون حديث عمار بن ياسر رضي الله عنه تشيكي كل إن كثير يتي أقنله أولاني صفرا ní tí ó apply sí ibi ẹsẹ̀ rẹ̀ sí àbí ọwọ́ rẹ̀ tó ya pẹ́rẹpẹ́rẹ́. ṣùgbọ́n àwọn afá wọn tí anábíwọ̀ muhammad sallallahu alaihi wasallam bá lè tí ti ẹlẹ́ṣẹ̀ báyìí ẹni tó jẹ́ onídúbíà kéèsì ti jẹ́ yóò wọ́sùn èmi kì í ó tún wá tọ́kùn wá láti fi ṣìkejì chapter yìí òun èyí tí wọ́n sọ yí pé àtẹ́fẹ́ náà mú ismail قال حدثنا حماد عن ثابت البناني عن سمية عن عائشة رضي الله عنها أنه فإصل بعير لصفية بنت حيي وعند زينب فضل ظهري فقال رسول الله صلى الله عليه وسلم لزينب أعطيها بعيرا فقالت أنا أتي تلك اليهودية فغضب رسول الله صلى الله عليه وسلم فهجرها ذا الحجة والمحرمة وبعض السفر حديثي حديثي أنيا وكومنت جيد بوتي جوتي مسج في مصطفى بدأ ó jọ èyí tí arúgbóyé níbi hadith annar bin yasir radiyallahu anhu ìyàwó aisha wọ́n ní wọ́n sọ wípé ìsọ́lọ̀gbà èèkù ìsọ̀fìyàtọ̀ bíntì kò yẹ ìsìn rankunka tó lè lọ́nà ìsọ̀fìyà ọmọ ìyá ìsìn rànkúmí yẹn ó kàárẹ̀ ó ṣàìsàn tí ó lè rìn dáadáa má wà ìjà Zainab fọ́ọ̀bù báàrí Zainab tó ń rán ṣe kalára àwọn ìyàwó Muhammad sallallahu alayhi wa sallam òun ní rànkúmí tó ṣe pé àti tó ṣe pé ó ṣẹ́kù surplus ń رسول الله صلى الله عليه وسلم أن يبشر الله وصيته لزينب فزينب أعطيك بعيرا من وراء كنتم بلوره ثم بلوره فو صفيا أيوكا فقالت wọ́n ní sọ̀fíà àti Zainab wá fèsì padà pé àna ọ̀rọ̀ tí ń jèrè kàlẹ̀ àbòrìyá kí n fún tani kí n fún obìnrin Yahudi yẹn fàgádìbà Rasulullahi sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba wọn ló bínú nígbà tí ó gbọ́ ilé yìí فهجرها ذا الحجة والمحرمة وبعض السفر wọ́n nítorí eléyìí anábì sallallahu alaihi wasallam ìsálámà sí fún oṣù zulhijjá then throughout oṣù muharram àti pàtì oṣù safar náà a ní kọ́mẹ́ntì wà lórí àdíṣe ṣùgbọ́n mẹ́sẹ̀jì tí wọ́n fẹ́ dìráàbù ń bẹ́ẹ̀ náà ní mẹ́sẹ̀jì tí a bí àdíṣe anáàrù ìyá sọ̀rọ̀ bí aláwọ̀ ánì olùkọ́ ló jẹ́ pé nǹkan tí ẹ̀sìn tó bá tó kù sí òun náà ní ìta gbọ́dọ̀ náà ti kù sí èyí tí ẹ̀sìn bá takò agbọ́dọ̀ máa takò ó ní. so nínú hadith eléyìí wọ́n sọ bí àníbùwà Muhammad sallallahu alaihi wa sallam bí ó ṣe tó ṣe Zainab ìkalára àwọn ìyàwó rẹ̀ nípasẹ̀ wípé ó fi ìran ó fi gún yẹn kan torí pé àwọn Yahudi àwọn náà ni àwọn ọmọ Israẹli àrọ́mọdọ́mọ ànábì Yakub alayhi salatu wassalam àwọn ni Yahudi bó ti ẹ̀jẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n jẹ́ kékeré wọ́n yí àkúrò níbi ìlànà tí anábì Musa alayhi salatu salam tó mú wá fún wọn wọ́n di kékeré ọ̀pọ̀lọpọ̀ wọn ṣùgbọ́n ara wọn kọ̀ọ̀kan tó ṣe yí tí wọ́n dúró lórí òdodo tí anábì Musa alayhi salatu salam tó mú wá bákan náà àwọn kan wọ́n gbà fún anábì wa Muhammad sallallahu alayhi wa sallam lára wọn òun ni abdullahi bin salam ẹni yìí yahudi ní ní ìran bákan náà yahudi ní ní ẹ̀rí sọ̀rọ̀kálẹ̀ mi lè jẹ́ yahudi nínú sọ̀rọ̀kọ́ jẹ́ àrọmọdọ́mọ anabi yakubu alayhi salatu salam ṣùgbọ́n ní ẹ̀sìn ẹ̀sìn islam ló ṣe irú ẹ̀dọ́rọ̀ abdullahi bin salam ti ó gba islam lẹ́yìn ìgbà tí ó ní àǹfààní àti gba islam bẹ́ẹ̀ làwọn míì náà bẹ́ẹ̀ tó ṣe pé àwọn náà gba islam ní nínú àwọn yahudi ṣèyá máa bẹ́ yahudi ní ìran àdèmà bẹ́ yahudi ní ẹ̀sìn sọ̀sọ̀fíyà ọmọ ìyá ìlú ọmọ yahudi ni ìgbà tí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam àtàwọn sàábé tí wọ́n ja ẹgbàrú ní ogun ibẹ̀ ni wọ́n ti mú àwọn kan ní ẹrú sànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam kò padà àwọn ọmọ àwọn èèyàn tó lórúkọ ní ìlú Khaybar anábì sọlọ lọ ọgbà ń padà wá fẹ́ so kéèsì yìí ní ìkánípé kéèsì kí ojú mi ìpè Zainab ó sọ fún anábì wa Muhammad sọlọ sọlọ pé ó kì í tilka yahudiya kí n tún tán yahudi yẹn ń ṣe pé yahudi ló ń sọ but ó ń bú ní ìran ìpè ìran nígbà tí wọ́n yẹ fẹ́rẹ́ yẹ bí kéèyàn ti ìlú kó fi búyàn ní àsìkò wa yìí sọ̀rọ̀ wa Muhammad sallallahu alaihi wa sallam wà ló bínú ó bínú kí ni ìtọ́wájú rìsọ́ọ̀tì bínú wọ́n ní ó bọ̀ ikọ́ tiẹ̀ ní oṣù zulhijja throughout throughout oṣù al-muharram throughout oṣù àti pàtó oṣù sọ́fọ́r ní Muhammad sallallahu alaihi wa ló fi bọ́ikọ́tì ẹ̀ tàbí bọ́ikọ́tì tá ń sọ òní kí ẹmọ sálámù sí yẹn torí olórí bọ́ikọ́tì nìyẹn kámọ sálámù sí yẹn káríyàn kámọ sálámù so torí pé àlè máa báyàn sọ̀rọ̀ láì ṣe pé kí ni àfi sálámù síwájú ló jẹ́ pé oúnjẹ inú ọ̀rọ̀ anábíwá Muhammad sallallahu alaihi wa sallam sọ pé man bada'akum bil kalami qabla salam fala tujibuhu ẹni tó bá bẹ̀rẹ̀ sí gba yín sọ láì sálámù sí ní ẹ má dẹ̀nu yẹn lónìí tó tó túnbọ̀ sí pa bá ti sálámù sí yàn ọ̀rọ̀ pé àìbọ̀ìkọ́ sí ẹ̀ aṣáájú fún ní ájúkú tó ṣe pé ó lágbára jù èyí òun ti ṣe kí ni tó ti wálẹ̀ so ájúkú yóò wá wálẹ̀ nìyẹn ní ájúkú kéékèèké òun ni èrú yẹn ṣùgbọ́n kí yẹn àjára mi kó bọ̀ìkọ́ sí yẹn gẹ́gẹ́ bí tó kù sálámà sí ẹni yẹn eléyìí òun ni hajjúrù tí ó lágbára so èyí kẹbẹ́ àwọn ṣẹlẹ̀ tó ṣe pé yìí ó gbọ́ ikọ́ ti èèyàn kan ẹ̀yìn ìlú sálámà sí nítorí ipò ṣe nǹkan ẹ̀ṣẹ̀ torí pé ó ṣe nǹkan ẹ̀ṣẹ̀ àbí nítorí pé ó ń ṣe bíbíà nítorí pé ó ń ṣe bíbíà gẹ́gẹ́ bí nǹkan tí adẹ̀ ń sọ ní àkókò sọ òun ni wípé sábà ní bọ́ikọ́ọ̀tì èèyàn ní ọmọ ń bọ́ikọ́ọ̀tì èèyàn fún àwọn ìdí pàtàkì bá a ṣe kàfúnra wa ní ọ̀sẹ̀ tí ó kọjá àkọ́kọ́ ni pé sábàrí nìkan tó yẹra fún nìkan bí a kò sálámù sí ni àbí bọ́ikọ́ọ̀tì tó kẹ́ ṣe fún kò tó fi sálámù sí nígbà tó ṣe wípé ó fi ṣe iṣẹ́ àmọ̀ sí alhaji rìkọ́ọ̀tì láti sọ ikọ́ tẹ̀yìn rẹ nítorí wípé kí ni ó fẹ́ fi protect ara rẹ nítorí kó fẹ́ fi protect ara rẹ eléyìí ni wọ́n pè ní alhajru alufa ìlú ìgbà míì tẹ̀yìn ó lè jẹ́ pé ọ̀pọ̀ ikọ́ tiẹ̀ nìyẹn kó máa jẹ́ alhajru àtàrílù boycott ó ṣe pé èèyàn fẹ́ fi pọ́líṣì yẹn ni wọ́n ní ibi ṣe kéèyàn ṣe láti lè fi ṣọ́ àwọn ènìyàn lára fún ènìyàn tó bá tún wọn nígbà kan jẹ pẹ̀lú ẹ̀ tó bá tún wọn nígbà kan jẹ pẹ̀lú ẹ̀. ṣùgbọ́n ní ta sọ hajjúrú ńgbà ní ó lè jẹ́ pé nìkan tó ṣe pé ìyìn ìdí kápá àti ṣe torí pé bóyá àwùjọ tó yẹn wà yẹn ní àbí agbègbè tó yẹn wà èèyàn gan tó lè strong èèyàn gan tó yẹn gbódòdó dání kò sọ tó bá lóun ṣe hajjúrú fún yẹn kan kì ó lè mọ́ ní èso dáadáa ní tó bákan náà ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó ṣe pé àrípé yóò bẹnẹfíìtì ẹni tá à ń ṣe hájú fún tí ó bá bẹnẹfíìtì àwọn èèyàn at least ẹni tá ṣe hájú sára ọmọ ikọ́ tì ní yóò ṣe pé nǹkan yẹn yóò ní ìfẹ́ tì inú ìgbésí ayé rẹ̀ wọ́n fi kí ìfẹ́ tí nǹkan yóò ṣàtúnṣe rẹ̀ èyí tí èèyàn máa ń ṣe ájìkò lórí torí pé ẹnu ní torí ìgbọ́n sọ́rọ̀ ìwé yóò pè kọ́ọ̀tù ní àsìkò tó pé bọ́ìkọ̀ òtù wúlò ẹnu ní ìrẹ̀ ni yóò pè bọ́ìkọ̀ ti kalẹ̀ ní àyètò ẹ̀kọ́ ti ṣe bọ́ìkọ̀ pẹ̀lú mímọ mú àwọn ẹ̀sìn ìbùkún tí òun ló wà ẹni tí ó yẹ kí ó máa bá ṣe yóò máa bá ṣe ní ẹni tó dúró lórí àwọn ẹkú pé kò wúlò ìbẹ́ni yẹn ṣe àbí mọ́tọ́lámọ̀ ẹni yẹn nǹkan tí ó kó bá ẹ̀sìn títí fún rẹ̀ àbí kó máa kó bá ẹni tí tí ẹ kó ṣùgbọ́n ká ní àbí káwọn mọ́ pé tí òfin ní kó fáírọ́ọ̀sì láti ọ̀dọ̀ ẹni yẹn ní ìpàṣẹ ìmọ̀-abáṣepọ̀. so eléyìí òun ni kí alimam Abu Dawud rahimahullah ta'ala tí wọ́n mú wá ṣe nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀ṣẹ̀ òun ni tí wọ́n ti ṣe ẹ̀rí fún nǹkan tó ní ṣe pẹ̀lú bíbíà torí pé bíbíà ní ó wọ́ọ̀sì ju kéèsì ẹ̀ṣẹ̀ lọ باب النهج عن الجدال في القرآن باب شرطة كان كني شرطة لا أمان النهي عن الجدال في القرآن القفوة ìmá ṣe ágímẹ́ǹtì tí ó wúlò nípa alkùnrán ìkọ̀fún wa ìmá ṣe ágímẹ́ǹtì tí ó wúlò nípa alukur'an alukur'an tí wọ́n lọ́wọ́ bá subhanahu wa ta'ala ni tó ṣe wípé a máa ń kà láti lè fi lọ́wọ́ bá subhanahu wa ta'ala tíra ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tá a láti lè fi gba ládàá النبوة محمد صلى الله عليه وسلم أن خيركم من تعلم القرآن وعلمه أن تلور الجنوي òun lẹni tó ṣe wípé ó kọ́ ọ̀hán tó ń náà lẹ́nu kọ́ mi ó kọ́ ní kíkọ́ tó ṣe tó wúlò fún ó fi ń ṣàǹfààní bákan náà wà á lámà òun náà tún fi ń kọ́ mi yìí tó bá a ilé ìtìlẹ̀ ìgbà sí náà ṣùgbọ́n tí ò bá a ó mọ alukur'an ó mọ ká bẹ́ẹ̀ ni ó mọ ìtumọ̀ rẹ̀ ó mọ tí alukur'an ń pèpè yìí anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní khayrukum man ta'allama al-qur'an wa 'allama ẹni tó lórí nínú yìí òun náà lè tó kọ́ al-qur'an tó lè tó fi kọ́ àwọn ènìyàn òun náà lè fi àwọn ènìyàn ṣàǹfààní pẹ̀lú ẹ̀yìn tó bákan náà anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní ká mọ̀ al-qur'an yìí nǹkan tí a máa fi wo dúró ọlọ́mọba subhanahu wa ta'ala ni a ní máa fi wá ìlú níbi ayé sọ ilé ó jẹ́ ẹ̀kọ́ tí a náà wọ Muhammad sallallahu alayhi àwọn kan bẹ̀rẹ̀ ṣe pé kí ni ìyá ta ájẹ̀lì náà wà lára ta ájẹ̀lì ó máa fi wá ayé wọn ní fi wá àlùyàmá sọ̀rọ̀kùnrin kíra sí a máa fi wo ojú rẹ subhanahu wa ta'ala ni kíra tó jẹ́ kíra òfin kíra tó ṣe pé ó ń fi ní mana lọ síbi tó fi dáa jùlọ ni إن هذا القرآن يهدي للتي أقوم القرآن ó ń fi ní mana lọ síbi tí ó fi dúró délé jùlọ òyìnbá ṣe mú ní náà bákan náà ó ń fún àwọn olùgbàgbọ́ òdodo ń fún wa ní ròdùnú annalawun ajira ní kẹbìrà ite ẹ̀sán dáadáa ẹ̀sán tó tóbi ó bẹ fún wọn lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó alkọ́hánù lò lẹ́yìn tó ní máa ṣe almira fi alkọ́hán ká máa ṣe almira القرآن òun kama adu nípa alukur'an nǹkan tí ẹ̀sìn lòdì sí nǹkan tí ó ga ni kí ni kàtàkà lérò pẹ̀lú adu ìmọ̀ adu nípa alukur'an eléyìí tí a lè rí ní ọ̀nà méjì òun náà ní kò ṣe pé afẹ́ka alukur'an ni ìyẹn kan ò pé ẹjẹ́ ká ká ìyẹ̀kan ní wàrà ọmọdé káka alukur'an ẹ̀yẹ́ náà ní ẹ̀jẹ̀ káka ìní ẹ̀jẹ̀ káka olùkọ́ wọn á bí láàrin ara wọn islam ò ní kò sí lé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ló fi ní ikra alukur'an ẹ̀ka alukur'an màá tẹ́lá kẹta àlẹ́ yìí kó lè lókun ìgbà tí ọkàn yín bá kó lórí ẹ̀ àtìlẹ́fẹ́ ta alukur'an rẹ̀ ń bẹ níbi ìkó kan ní ìsìn ẹ̀ka wọn mọ́ àwọn ọdún fẹ́ ka alukur'an nìyí ẹ̀jẹ̀ ká kọ́ alukur'an àwọn kan ní wàrà anabuwa muhammad sallallahu alaihi wa sallam ní ikra alukur'an ma tala fasa alayhi kulubukum ẹ̀ka alukur'an ní òpin ìgbà tó ṣe kékeré ní ọkàn yín bá ṣọ̀kan lórí ẹ̀ wàyí la sara tó tí ẹni ní ò ti kò ní sọkún mọ́ àrùn anabi sallallahu alaihi wa sallam ní ẹ̀sìn ilẹ̀ náà kí n kálukú lọ ṣe nǹkan míì so eléyìí ẹ̀kọ́ ni fún wa nípa pé à ń fọ́ọ̀sì àwọn èèyàn láti ṣe nǹkan àbí eré nǹkan bá a bá ṣe rí àbí tó bá ṣe pé nǹkan tó ṣe pé ó yẹ kí a sọ àbí nǹkan tó yẹ ká ṣe ṣùgbọ́n ká ṣe tilawatul Qur'an kálukú yóò ṣe ní àsìkò tó ṣe wípé ó bá rọ̀ lọ́rùn ẹlòmíì sì yóò ka alukur'an lẹ́ni tó ṣe tó ó ń pọ́n náà sí láàárọ̀ ẹlòmíì ó ṣe tiẹ̀ nírọ̀lẹ́ ẹlòmíì ó ṣe tiẹ̀ lálẹ́ ẹlòmíì ó ṣe tiẹ̀ lọ́sùn ìgbà tó bá rún kálukú lọ́rùn ìkálukú dẹ̀ kan tó bá rọ̀ ọ́ lọ́rùn níbẹ̀ ṣùgbọ́n ẹtí kájọ máa ṣe mùdára fún alukur'an kájọ máa kọ́ alukur'an ní kíkọ́ fáwọn ṣàǹfààní nìyí bóyá ká gbé sásìkò kan èèyàn kan ní rárá òun ò lè rárí nígbà yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbá sọ dídà láàrin ara wa ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ikra al-qur'an máa sẹlẹsẹ àárín ìlú kóló òkú ẹka al-qur'an láàrin ara yín nígbà tó ṣe kékeré ní ọkùnrin yín bá kó lórí ẹ ẹ̀dá kọ́lá tún fẹ́ni ní òbá ti kò nípa kó máa ẹnu ìtumọ̀ kejì ọwọ́ tó ti kọjọ wípé à ń gbé àkùránì síwájú wa àwọn wá láti mọ̀ kí ni túmọ̀ kìíní kí ni túmọ̀ eléyìí kí ni túmọ̀ eléyìí nìkan yẹn agbọ́dọ̀ gbìyànjú ká mọ ewu rẹ̀ ti sọ gangan kí ni àrẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam kí ló tún fún wa gangan èyí ń lágbọ́dọ̀ gbìyànjú àtúmọ̀ ẹni tó bá mọ̀ òun ló sọ̀rọ̀ ṣùgbọ́n ká kàn bẹ̀rẹ̀ unnecessary argument ni eléyìí tí ń báyìí pẹ̀lú fẹ́ẹ́nu rẹ̀ eléyìí tí ń báyìí pẹ̀lú fẹ́ẹ́nu rẹ̀ eléyìí mú ayọ̀ wá láti lè fi tako eléyìí eléyìí mú ayọ̀ wá láti fi tako eléyìí. anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam oní ìkàràwọ̀ Qur'an ẹnu ọ̀tá Qur'an ẹnu ẹjọ́ ti dára nílẹ̀kọ̀ àtàlàkà àlè ìkúlùkù lókùn ìgbà tí ọkàn yín tó bá ti ṣùkà lórí ẹ̀ bẹ́ẹ̀ bá tọ́lá fún sẹ́ni ní òbá ti kùkà kú ẹ ẹ ẹ so pé nípa ìwà ìwà ìwà àwọn ni. kí a máa ájú nípa Al-Qur'an eléyìí ni àwọn tí wọ́n jẹ́ àwọn onídídí àwọn onífẹ̀ẹ́ lóríṣiríṣi ẹ̀ẹ́rí àwọn tútú Al-Qur'an wọn tí ó máa tako ẹni àwọn ẹni ìṣíwájú wa náwà lórí ẹ̀ wọ́n máa tún Al-Qur'an ní tukutu tí ó justify àwọn àdáadáa tí wọ́n ti kalẹ̀ eléyìí lára unnecessary argument nípa Al-Qur'an unnecessary argument nípa alukur'an àbí blameworthy argument nípa alukur'an kó sì nǹkan tó lórí mi ká dára wa lẹ́kọ̀ọ́ ká sì nǹkan yẹra wa ìwọ́n fi ọkàn wa mọ́ bó ti ń bá ti rúrú do òṣìṣẹ́ àti ìwọlẹ̀ lórí ẹ̀ sòkò ó ṣe kó máa máa ájú ní ẹni tó ń jà fúnra rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tí wọ́n láwọn ń ṣe dìbéètì ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn wọn à ní sincerity ike ní ìfẹ́ fi ẹ̀yìn ní dálẹ̀ òun ni tó máa ń ṣe lórí so yóò fi kó máa ájú olóró ti kọ́ ẹ̀sí o yóò máa ájú yóò máa mú àwọn ayàtọ̀ ájú yóò máa lọ nílí lọ tó ṣe tó kiri yí bá ìfẹ́nu rẹ̀ mú wọ́n ṣàgbọ̀rọ̀ rí fóun lòun wíìnì òun lòun dìfìtì ní lòun dìfìtì ẹnì kejì òun àbáwọn táwọn jọ ájú ní ìdòkó yóò máa ájú blindly irú àwọn nǹkan báyìí anábíwá muhammad sallallahu alaihi wa sallam oníkófuru ni oníkófuru ni irú nǹkan báyìí ká máa ájú nípa alukur'an blindly ní ọ̀nà tí ó wúlò ṣùgbọ́n tí wọ́n ṣe pé ìtàjọ ń bára wọn sọ èmi ṣe tán àti juwọ́lẹ̀ fún òdodo tó bá kílẹ̀ sí mi ní sọ pé máa yẹ̀yẹ́ níwájú àwọn ọjọ́ mi mi ní sọ pé máa yẹ̀yẹ́ níwájú ọmọ kéwù ní ṣe ń tọ́ka sí mi tó ti hàn ní òdodo eléyìí ojú ọlẹ eléyìí kò sí nǹkan tó burú mẹ́ ó jẹ́ pé ọlọ́run wa subhanahu wa ta'ala ní ud'u ila sabili rabbika bil hikmati wal mau'izati al hasana wajadilhum billati ahsan ọlọ́run ní pèpè síbi ojú ọ̀nà ọlọ́run ọba rẹ̀ bil hikma pẹ̀lú ọgbọ́n pẹ̀lú òye pẹ̀lú sunnah والموعظة الحسنة شواتي تشركك أن كنت إلى سجون الله عليه وجادله أما تنفق تنفق سجون الله سبحانه وتعالى أما نبي من كو دبيت كلوة وجادله بالتي أحسن دبيت كلوة نيون ما تفيدها كلوة سكان دبيت وانوسك ṣùgbọ́n bá ní pé ìtàndé bá ti dé àríkẹ́ni tó ṣe iṣẹ́ yẹ̀ntọ́sọ̀rọ̀ ìlú náà tó ààrẹ ló jẹ́ lógún ní ìlúgbà ní ìlúgbà ní kò ń ṣe dodo ẹni wá sí kò bẹ́ẹ̀ ní ó di aráàmù láti máa dìbéètì pẹ̀lú èèyàn bẹ́ẹ̀ tàbá ti bó ààrẹ tá ń dìbéètì pẹ̀lú èèyàn bẹ́ẹ̀ ní à ń tráì láti kó sínú nǹkan tí anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam ti ó kìlọ̀ fún wa tí ọlọ́run lọ subhanahu wa ta'ala tí ó kìlọ̀ fún wa so a ti ń ṣe dìbéètì tí ó wúlò à ń ṣe dìbéètì tí ó wúlò dìbéètì tá a máa ń ṣe orí dìbéètì tó ṣe pé àwọn tí wọ́n fẹ́ dìbéètì méjèèjì wọ́n ṣe náà ti juwọ́lẹ̀ fún òdodo tó bá clear fún wọn ni wọ́n ṣe náà ti juwọ́lẹ̀ fún òdodo tí òdodo bá ti ṣe wọn so almirahun fi Qur'an kama adu blindly nípa al-Qur'an eléyìí àkókòrò kò ní ṣe ìwà mùsùlùmí ìwà kòkòrò onírú kàbáyì tó ló fi jẹ́ pé gbogbo tó máa mọ́ àwọn ìbéèrè tí òwúlò wá agbọ́dọ̀ jìnà sí ìbéèrè tí òwúlò agbọ́dọ̀ jìnà sí bákan náà pé tó jẹ́ òdodo àwa gbọ́dọ̀ ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn sábàrí pé àwọn èèyàn ń ṣìnà látọ̀ ọ̀rọ̀ tẹ́yìn kan sọ àbí wà tẹ́yìn kan ṣe àwọn ní láti ṣàlàyé pé òdodo àgbọ́dọ̀ gbogbo tí ní àfẹ́ṣe àfẹ́fà fún ìsọlẹ́nu èyí tó yẹ káwọn ènìyàn náà wọ́n gbọ́dọ̀ máa الله سبحانه وتعالى إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى هو بشيء وجدتهم وانتوبوا إيمانتهم وانتوبوا من بعد ما بيناه للناس في الكتاب wọ́n ń dọwọ́ bò kan yìí wọn àjẹ́ káwọn èèyàn mọ̀ lẹ́yìn bàtà wọn lọ́nà bá ti ṣàlàyé ẹ̀ yékéyéké yìí sínú síra wa ni kò láì tẹ̀yẹ lánàá ìmọ̀lá irú àwọn yẹn bẹ́ẹ̀ ọlọ́run ọba yóò máa gbé wọn jìnnà sí ìkẹrẹ kò láì tẹ̀yẹ lánàá ìmọ̀lá bò wẹ̀ lánàá ìmọ̀lá irú àwọn yẹn bẹ́ẹ̀ àwọn tí máa ń ṣẹ́bi léèyàn tó ṣe tí wọ́n jẹ́ kí wọ́n ráǹfààní látara irú wà tí àwọn èèyàn bẹ́ẹ̀ ń wù tó ṣe wípé wọ́n ń dọwọ́ bó òdodo wọ́n máa ṣẹ́ ìdílé wọn wọ́n yìí láàrin ìlà ìlú ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ní illa alladhina tabu àfahàn tábà túbá nínú wọn nǹkan dọwọ́ kò yẹn ni wọ́n gbọ́ kúrò bẹ́ẹ̀ wọ́n ṣe ọwọ́ kúrò bẹ́ẹ̀ wọ́n jẹ́ kó kílẹ̀ sáwọn èèyàn إلا الذين تابوا وبينوا أطعتبا تبا تشلال إخوانيا إنتيتيا ويما وأصلحوا تشاكشي إنتواتي شتلك ó ti jọ ọ́ bó òdodo kò jẹ́ káwọn èèyàn mọ̀ nítorí pẹ́ni tó wà ìbọ́ọ̀bù ń bẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ní bàbá rẹ̀ ní àbúrò rẹ̀ ní ẹ̀gbọ́n rẹ̀ ní apá rẹ̀ ní ó jọ ọ́ bó òdodo káwọn ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní ọláìkà yẹ̀lànúwòlá ìlú àwọn tọ́lọ́wọ́n bá tí ó máa gbé jìnà sí ìkẹ́ rẹ̀ ní tí àwọn tí wọ́n dẹ̀ máa ń tọrọ pé tọ́lọ́wọ́n bá kó gbé jìnà sí ìkẹ́ àwọn èèyàn tó máa ṣe aburú tí wọ́n ṣe aburú fún ọmọ ènìyàn wọ́n ṣe aburú fún àwọn ẹrú ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala wọ́n máa tọrọ pé tọ́lọ́wọ́n bá kó gbé àwọn èèyàn bẹ́ẹ̀ jìnà sí ìkẹ́ torí pé àwọn èèyàn ṣe kọ́ wọn mú òdodo sọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala olójú sí ẹ̀ bákan náà nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó ní mọ̀nà alima ilman ẹni tó bá mọ ilẹ̀ ìkan bàkátà mọ̀ wípé tọwọ́ bò ó nígbà tó rí wípé àwọn èèyàn fi nǹkan tí ó yàtọ̀ sí eré rẹ̀ ó tọwọ́ bò aljama allah bèjá nínú ìnáàrú tó wá rí gbọ́ngbé dàlùkìyàmù okùn ni wéèwọ̀ lónà okùn ni wọ́n èèwọ̀ wọnú náà kọ́lọ́mọba subhanahu wa ta'ala kó ṣe wá bèèrè so agbọ̀rọ̀ ṣàlàyé tó dé òdodo at the same time àgbọ̀rọ̀ yẹn tó ṣe pé yóò máa ájú ní argument sí ẹ̀sìn lòdì sí òun náà ní argument tó ṣe wípé kò ń ṣe láti lè fi promote ẹ̀sìn láti promote paternal fi wá ní àgbọ̀rọ̀ involve in the debate bẹ́ẹ̀ bákan náà a gbọ́dọ̀ jẹ́nu tó ṣe wípé yóò mọ ájú nípa àwọn ọ̀rọ̀ ẹ̀sìn ní ọ̀nà tó yàtọ̀ sí bí anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ti òṣèlú wa àti mọ̀tòbí nǹkan ṣe rí ni àṣàmọ́ ájú torí wípé kí ni torí wípé àtọ́wà ní ti tẹ̀lé àbíká máa mú àwọn nǹkan ní ìwà tó ṣe pé àwọn nǹkan wọ̀nyí orí burúkú ni kò ṣe tí mo rí pàtó wà ní títẹ́lò ṣùgbọ́n nǹkan yìí ni kò ń ṣe ẹ̀sùn lélẹ̀ èyí ó máa ájú nítorí pé ó kàn fẹ́ jẹ ẹ̀sìn ìlú ó fẹ́ pé kí nǹkan bá ń kó ilẹ̀ eléyìí ni wọ́n pè ní àlùmírà alukur'an kí ẹ máa ájú blindly nípa alukur'an ni ọ̀tọ̀ ní kíkúrá ní sọ ọ̀tọ̀ ní ìyìntàn ní sọ olóńgbẹ́tẹ́ kẹta àti kàfẹ́yìn. ونقول الله سبحانه وتعالى إتي هو الذي أنزل عليك الكتاب ولما ظلوا الصور كرة ثالثة منه آية محكمات قم بين كرة ثالثة أو آية كتاب وتجاية ìtumọ̀ kíni dáadáa gbogbo okùn títà àwọn ilẹ̀ máa darí ọ̀rọ̀ ẹ̀sìn sí àwọn gẹ́gẹ́ ní ìyá àwọn àyà kan ń bẹ tó ṣe pé ìtumọ̀ wọn ò kéré ìtumọ̀ wọn wọ́n lè tu olójú méjì ni àti olójú méjì wọ́n lè tu báyìí wọ́n lè tu báyìí wọ́n ó mọ̀rọ̀ kúta ṣàbíyà fàámà bẹ̀rẹ̀ ní ẹ̀fí kúrú mi lẹ́yìnbó ọlọ́ni àwọn tí ìṣìnà tó ń bẹ́nu ọkàn wọn ìyẹ̀kúrò lójú ọ̀nà tó ń bẹ́nu ọkàn wọn fàyẹ̀fẹ́ tí ó ní ìtumọ̀ báyìí tó tún lè ní ìtumọ̀ báyìí ìtumọ̀ tó wá báyìí fẹ́ ní tí wọ́n mú òun ni wọ́n mú tìrá àlùfẹ́tìnà ọ̀tìrá àta òru láti lè fi dá tuntun ní alẹ́ láti lè tu àyà rẹ̀ ní títí tó ṣe pé yóò bá ìfẹ́ ẹnu wọn mú. so ìwé eléyìí wá pọ̀ ẹni tó máa ń tú àlùkùránì ní títí tó yàtọ̀ sí bí àmẹ́dùwà Muhammad sallallahu a sọ wípé kí ni ó ń ṣe nira fi kur'an ó ń nira al-Qur'an ó ń jiyàn nípa al-Qur'an Muhammad sallallahu alaihi wa sallam wa fún ìyàwó Aisha radiyallahu anha ó ní ìdára ìtumù lèzínà يتبعون ما تشابه منه فبعد ما تشريك ومن آية القرآن في ولد كباية ولد láti lè fi sọ̀pọ́ọ̀tì ìfẹ́ ẹnu wọn tó yàtọ̀ sí nǹkan tó ní àrẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tó ní kí فأولئك الذين سمعهم الله فأعذرهم هذا وضع صفوين ينوى القرآن وانتهي متشابهات أجهدتهم أشرفهم وانتهي وينرون سولوك دبي إليه تقفى قتيل وشي بوبوا أفا أنا لا من نسنسي وشي بوبوا أفا أنا لا من كثير عارف àbí la máa ń kọ kàǹkà tó bá kọ torí pé ẹlòmí ó ń yí àkùránì láti lè fi bá ìfẹ́nu rẹ̀ mu ṣùgbọ́n tá a bá kọ́lá balẹ̀ a ń pé ibi tó tú àkùránì lọ ẹ inú àkùránì náà ni nǹkan tó káńtà nǹkan yẹn wá àbí inú ọ̀rọ̀ anábùwà Muhammad sallallahu alaihi wa sallam ló ní nǹkan tó káńtà nǹkan yẹn wá so ní ṣókí ká ní akẹ́kọ̀ọ́ àkùránì jẹ́ ipa akẹ́kọ̀ọ́ islam ò fẹ́ kí a máa jiyàn lórí ẹ̀ ká má tún sọ ìtumọ̀ rẹ̀ ipa fẹ́ka àjọkọ́ra wájú ní ìsìn ẹ̀sẹ̀ ẹgbẹ́ àṣìṣe lẹ́kọ̀ọ́ pẹ̀lú alukur'an ní pípa tí ẹ̀ máa kà á fún wa àwọn kan ní ah, àsìkò yìí ni kò ṣe kiri ní ìkẹsàn lára wọn ẹ ẹ ní pọ́ọ̀sì òfìyàn títí lórí wọn ní anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó ní ikra alukur'an alukur'an ní ẹ̀ka màtẹ́nà fẹ́sẹ̀ alẹ́ ìlú òkú nígbà tí ọkàn yìí tí ó bá ti papọ̀ lórí ẹ̀ ọ̀yẹ́dà sọ́lá tó tẹ́ ẹ bá ti tẹ́lu ní ó bá ti kò ní ọ̀kú máa nù ẹ sílẹ̀ anábì sọ gbọ́dọ̀ yìí nígbà tí àwọn sàhábà tó wà nílá àlẹ́ tó ṣe wípé wọ́n ń ka alukur'an àwọn kan wọ́n ń sọ wípé ayà yìí nípa kaba ìlú sọ̀rọ̀ nípa nípa kádàrà nípa kìnnì ọjọ́ ń sọ́lá yìí ara wọn sanabuwa muhammad sallallahu alaihi wa sallam alukur'an yìí tẹ́ máa ka ẹ̀ka ń dàbẹ̀ ní kókó tẹ́lú yóò bá pọ̀ ìdílé tó wá ti fẹ́ láti fàmílẹ́sì ní ìfẹ́ di nǹkan tí ó dìjà láàrin ẹjìnẹ́lú bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan tá a bá ń ṣe bí wá sí tó bá ti di nǹkan tó ṣe pé ààyè ọ̀ṣẹ́ síra wa pẹ̀lú àwọn èèyàn àtúrà láti pinnu láti ṣe àtúnṣe àárín ẹgbẹ́ ọ̀rọ̀dì aláwọ̀ àìní níjọ́ kan èèyàn tó ń ka alkùrán wọ́n wá gbọ́ bó ṣe ka alkùrán nìyẹn umar radallahu anhu wa gba fún ní aṣọ wa wọ lọ sọ́dọ̀ àdúgbò muhammad sallallahu alaihi wasallam ọkùnrin yìí ni kò ṣe bí a ṣe ka alukurani fún mi ló ṣe ka anabi mi ka ti tiẹ̀ umar ka ó sọ fún ẹnì kejì náà pé kí òun náà ka ti tiẹ̀ ẹni ẹ náà ka bí umar radallahu anhu bóun náà ṣe ka tiẹ̀ ìgbà tí a lè wọ muhammad sallallahu alaihi tó gbọ́ ètí wọ́n ká ó ní ẹ̀yìn méjèèjì náà dáadáa ètí wọ́n ka ó dá ètí òun náà ká ó dá mo fún bí ṣe wọn naa mo so ẹ̀yìn méjèèjì náà bẹ̀rẹ̀ ní sanabu wa Muhammad sallallahu فإن من كان قبلكم اختلفوا فأهلكهم àwọn tí wọ́n ṣíwájú ní ẹnu oko wọ́n bára wọn fa nǹkan tí ó yẹ ká máa bára wọn fa so eléyìí ní nǹkan tó pa wọn ó mọ̀ ọ̀dọ̀ láwọn àyè ó ní ìgbà táwọn jọ pa kí ní àdáṣe láfa òun kàrá yíyà àti tó kò láìpẹ́ tó ṣẹlẹ̀ láàrin àwọn so ètò sọ fún wọn هنا ولا تختلفوا فإن من كان قبلكم اختلفوا فهلكوا inú bara yìí máa fa wàhálà máa jiyàn àwọn tó ṣíwájú wọn fa wàhálà láàrin ara ẹnu òkú wàhálà kó wọn parí ṣe agbọ́dọ̀ tó ti tó jẹ́ òdodo kápù bó tiẹ̀ pásítẹ́ẹ̀dì ẹ̀ kámọ́dé tó ṣe pé ìfẹ́ ẹnu wa òun làá máa fi wọnú Al-Qur'an Karim ìfẹ́ ẹnu wa làá máa fi tú Al-Qur'an ìfẹ́ ẹnu wa làá máa fi ṣe wá àti fáwọn èèyàn kò ń ṣe qala Allahu qala Rasul qala Sahaba eléyìí ẹni tí ò bá ti tọ ìlànà yìí ẹni yẹn ó ń ṣe àmìrà òun fil unnecessary argument ìyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ló ń wá nípa al ó bá jẹ́ pé islam fọ́ọ̀mù sí pé afẹ́jòkó lásán láti lè ka alukur'an ẹnu wo oko abẹ́nu ọba ara wa jiyàn lórí ẹ̀ islam wa ní ẹtúká ẹtúká náà torí pé ìpìlẹ̀ ní pé kálukú lè ka ti tiẹ̀ ṣùgbọ́n kí abẹ́jọ kápọ̀ lẹ́yìn tó yẹ fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa tábẹ́ fi ṣe àǹfààní fúnra wa sẹ́ni wo ò bá kò ní àtùmọ̀ ẹ̀ ẹ̀ ká fi kọ́ ẹ̀ ń lẹ́kẹ̀ẹ́ ọ̀nà ti tiẹ̀ kí kálukú lọ́ka ti tiẹ̀ dípò kí a máa bára wa jiyàn tí ó wúlò eléyìí àbòrò ni ká máa tí ì sọ wípé ká tiẹ̀ máa tú alukùránì ní tútú tó ṣe kékeré ṣe ìbámu so eléyìí ó jẹ́ ẹ̀kọ́ tí al-Imam Abu Dawud rahimahullah ta'ala tí wọ́n fẹ́ kọ́ wa nípa ìmọ̀ ádùn يقال القرآن بيان الكتاب أبيني في تمار أبلغ الله سبحانه وتعالى يتجابر شيء صلى الله عليه وسلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته